بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba nínú ìfẹ́ rẹ̀ àti ìkẹ́ ó ṣe wá ní abẹ̀mí ní àsìkò yìí lẹ́yìn ìsinmi fún Eid al-Adha ìbádà tàṣínú ọlọ́run ọba kí ó gbà lọ́wọ́ wa a parí pẹ̀lú kitabu janaiz a bẹ̀rẹ̀ lórí kitabu azaka ẹni pé ojúpọ̀nà ètò máa sọ̀rọ̀ lórí zaka yíyọ zaka owó yíyọ àfá ó bẹ̀rẹ̀ pẹ̀lú kitabu salat torí pé ó ní ọ̀ranyàn tó tóbi jù lẹ́yìn gbàtíyàn bá ṣe la illallah muhammadu rasulullah tó gbẹ̀sìn tán èyí tó kàn náà ni kí a kọ ní irun kí so èyí tó tẹ̀lé náà ni zakaiyo ìdínú tó fi jẹ́ pé àfàmú kìtàbù zakati wà lẹ́yìn ìgbà tí ó sọ̀rọ̀ lórí àwọn tó jọ mọ́ irun azakatu annama waziyada kí nǹkan kó dàgbà sí kó lékún òun là ń pè ní azakat nígbà míì ó máa ń túmọ̀ sí ìmọ́tótó zakatu àfọ̀mọ́ nǹkan nígbà míì ó máa ń túmọ̀ sí kàfàrà ẹni pé kàfàrà tó náà túmọ̀ sí fífọ̀ nǹkan máa náà nínú ẹni ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ wípé allahumma innama ana basharun fa ayyul muslimina la'antuhu aw sababtuhu faj'alhu lahu zakatan wa ajra wípé ìwọ ọlọ́run ọba innama ana basharun èèyàn abara ni mí fa ayyul muslimina la'antuhu aw sababtuhu ẹnikẹ́ni nínú mùsùlùmí tí mo bá ṣẹ́bi lé àbí mo tiẹ̀ bú فاجعله له زكاة وأجرا في بوبو متمو بيو أبي سبيلي مو سبيلي كجة تطهيرا زكاة نبي يعني بيتوس كجة أفومي سيري so نبي زكاة وطمة سي أفوما بكنا أرى النبي صلى الله عليه وسلم تصويب اللهم آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها so wọ́n ọlọ́run ọba fún ẹ̀mí mi ní ìbẹ̀rù ìbẹ̀rù rẹ kó ṣe àfọ̀mọ́ ẹ̀mí mi náà torí pé wọ́n ni ẹni tó máa ń ṣe àfọ̀mọ́ ẹ̀mí so níbi zaka ó túmọ̀ sí fífọ̀ nǹkan mọ́ ó wà nínú ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ zaka owó yíyọ torí pé ẹni ó bá yọ zaka owó yíyọ zaka rẹ̀ yóò ṣe àfọ̀mọ́ owó tó tó yọ zaka kò nú ẹ̀ so ọ̀nà wà nù ìtumọ̀ zaka bákanáà owó tá a yọ tá a fún yẹn ní zaka náà a tún máa ń pè ní zaka òǹgá fún rẹ̀ níbọ̀mí zakat ó máa túmọ̀ sí as ẹni pé kí nǹkan kó da iṣẹ́ rere àbí àtúnṣe ọ̀rọ̀ lọ́n tó ní fa'aradna an yubdilahuma rabbuhuma khayran minhu zakatan ìgbèrò láti jẹ́ pé a rọ́pò fún àwọn arákùnrin yẹn ní omi tó dáa tó jẹ́ ẹni rẹ̀ alátúnṣe so níbi zakatuma ó túmọ̀ sí àtúnṣe àti ṣíṣe rere níbomi ọlọ́run sọ pé wàláwùlà fadlullahi alaykum wa rahmatuhu ma zaka minkum min ahadin abada walakinna Allaha yuzakki man yasha níbi kalmar zaka omi ni pé ẹni rere àbí ṣíṣe rere ọlọ́run ni tí kìí bá ṣe ìkẹ́ ọlọ́run lórí yín àti oore rẹ̀ kò sẹ́ni kankan tí ó jẹ́ ẹni rénú yín walakinna Allaha yuzakki man ṣùgbọ́n ọlọ́run ọba a máa tún ẹni ó bá wù ú tí ìwà rẹ̀ ó ṣùgbọ́n aslu zaka o ní kí nǹkan ó dàgbà sí torí pé owó tí a bá yọ zaka rẹ̀ òun náà yóò dàgbà sí yóò lálùbáríkà ṣùgbọ́n ní èdè àwọn oníṣẹ̀ríà wọ́n tún zàká sí àdáhù haqqi yajibu fi amwali makhsus kéèyàn ó yọ ìwọ̀ tó jẹ́ ọ̀ràn èèyàn nínú owó kan pàtó ala wajhi ní ọ̀nà kan pàtó yu'tabaru fi wujubi alhaul wa nisab lè tó sẹ pé fún tó di pé yóò jẹ́ ọ̀ràn èèyàn á wo ìgbà wo ni owó yẹn ti wà lọ́wọ́ ẹni tí ó máa yọ zàká lórí ẹ̀ èló lówó ọ̀hún gan fún rẹ̀ so dìgbà tí owó yẹn tó bá tó ní sọ́ọ̀ ó sì tún dìgbà tí ó bá lo ọdún kan lọ́wọ́ ẹni tí ó máa yọ zàká lọ́wọ́ nínú ẹ̀ so eléyìí ni ìtumọ̀ zàká ní èdè àwọn oní zàká yìí nígbà míì a máa wá pẹ̀lú láfàzí mi tí ṣe zaka o náà sì ni agbàlérò lórí ẹ̀ nínú wọn o ní as-sadaqa nígbà míì wọ́n máa ń dárúkọ sadaqa ṣùgbọ́n zaka náà ni wọ́n gbàlérò lórí ẹ̀ sadaqa ó wà nínú túmọ̀ zaka ṣùgbọ́n sadaqa gan fúnra ẹ̀ ó túmọ̀ sí ọ̀nà méjì àkọ́kọ́ nú ẹ̀ ma a'taytahu min al-mali qasidan bihi wajha Allah ohun tí èèyàn fún èèyàn nínú owó ẹ̀dínkù dáadáa àkọ́kọ́ ohun tí a fúnyàn nínú owó tí a gbèrò ìwá ìyọnú ọlọ́run pẹ̀lú ẹ̀ eléyìí gbogbo ẹ̀ ló kó pọ̀ èyí tó jẹ́ wájìbí àti èyí tí kìí ṣe wájìbí sọ́dákọ̀ tá a máa ń fún yàn tí yóò yówó tí ó fi tọrẹ èyàn sọ torí àti orí wá àti wá ìyọnu ọlọ́run ọba ni eléyìí náà wọ́n ń pè ní sọ́dákọ̀ bẹ́ẹ̀ náà ni èyí tá a yọ nínú owó tó jọ́ràn èyàn ní zaka òun náà wọ́n ń pè ní sọ́dákọ̀ ìdínú tó bí pé àdíìsì tá a máa kà lákọ̀ọ́kọ́ anabi sàásánlá laysa fi ma duna khamsi dhawdin sadaqatun kò sí sadaqa tí í ṣe zaka nínú owó tí ó bá ti tó khamsi dhawdin so automatically wọ́n ń pè sadaqa ní zaka wọ́n sì ń pè zaka náà ní sadaqa bákan náà èyí tó tún farajọ́ òní àtíyà ẹ̀bùn oní tí a máa tí èèyàn máa ń yọ nínú owó àbí ní nǹkan ẹ̀ní tí ó gun ẹlòmíì níbi kò sí ìyàtọ̀ ó gun láti fi wá ìyọ́nú ọlọ́run àbó ti ẹ̀bùn torí láti fi jẹ́ kí ìfẹ́ láàrin àwọn méjèèjì kó lágbára so gbogbo ẹ̀ náà wọ́n ń pè ní àpọ̀ọ̀yà ṣùgbọ́n lè ó fẹ̀ ó jù zàká lọ kìí ṣe pé ó ju zaka lọ ní ládá ṣùgbọ́n ìtumà nítumà ó fẹ̀ ju zaka lọ torí pé owó zaka tí a yọta fún yẹn náà ìtumà rẹ̀ náà àtíyà ni bẹ́ẹ̀ náà ni sádàkà tí a yọta fún yẹn ìtumà rẹ̀ náà àtíyà ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn ní èròǹgbà àti ládá zaka ọ̀ranyàn ni sádàkà ní ti ìtumà rẹ̀ gangan kìí sọ̀ranyàn tàtàwọ̀ ni a sì máa ń ṣe láti fi wá ìyọ́nú ọlọ́run ni ṣùgbọ́n àpéyà alẹ́ fún yàn lẹ́bùn láti fi wá ìyọ́nú ọlọ́run a sì tún lè bùn yàn lẹ́bùn láti wá kí ìfẹ́ kó lágbára láàrin ẹnì kíní kejì ẹni ó fún ni àtẹ́ntọ́gbà kí wá ní ìdájọ́ zaka zaka ìfarida ọ̀ranyàn ni nínú àwọn ọ̀ranyàn ẹ̀sìn Islam ó sì ní uh, orígun ẹlẹ́ẹ̀kẹta lórí àwọn orígun Islam márùn ó wá nínú tírà Ọlọ́run àti súnnà Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni ìjìmá àwọn àfà wípé zaka yíyọ ọ̀ràn èèyàn ni nínú rẹ̀ Ọlọ́run ní wa aqimu sọ́lá wa áàtù zaka fa in tabu wa aqamu sọ́lá wa áàtù zaka fa ikhwanukum fid din so ní gbogbo ọgbà a máa rí tí ìkọ́mọ̀tò sọ́lá tó bá wá ìta zakati ó wà lẹ́yìn rẹ̀ so ọlọ́run máa ń fi máa ń da zakati irun papọ̀ mọ́ra wọn ní gbogbo ọ̀pọ̀ àyè nínú alukur'an so bákan náà anabi sàlá sàlám sọ pé buniyal islam ala khams islam yìí a mọ́ lórí òpó márùn ni nínú òpó kan nú ẹ̀ anabi dárúkọ ìta zaka yíyọ zaka so eléyìí fi hàn pé ẹ̀rí nínú alkùrán àti súnnà Ànábì sàásẹ́lẹ̀m ó fi hàn pé ọ̀ràn yẹn ni zaka yíyọ bákanáà iṣẹ́ Ànábì sàásẹ́lẹ̀m almaliya ó fi hàn pé Ànábì sàásẹ́lẹ̀m lásìkò rẹ̀ a máa rán àwọn tí wọ́n lọ gba zaka lọ́wọ́ àwọn tí wọ́n ní nínú Madina àti gbogbo àwọn àyè tí Islam tó dé lásìkò náà bákanáà Abu Huraira ó gba àdísì wá láti ọ̀dọ̀ nígbàtí anẹ́bsà sẹ́lẹ̀m fayélẹ̀ lásìkò tí sayidina Abubakar tó ń ṣe khalifa apá kan nínú àwọn Arab wọ́n ṣe rí dá kí ló fà tó fi ṣe rí dá ni pé àwọn ò san zaka àwọn ò ní kankan lówó àwọn torí pé anẹ́bsà sẹ́lẹ̀m táwọn máa ń fún kò sí so ní ìsìn o àwọn ò ní yọ owó kankan fẹ́ni kankan mọ́ so Sayyidina Abubakar lọ́wọ́ sọ pé o máa gbógun tì wọ́n Sayyidina Umar ló bá takò ó bi léèrè pé kayfa tuqatilu nas kí ló dé tó fi báwọn èèyàn jà tó fi jà wọ́n lógun wa qad qala Rasulullahi sallallahu alaihi wasallam léè tó sì jẹ́ pé anẹ́bísà sálà ti sọ wípé umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah apami láṣẹ kí n gbógun ti àwọn èèyàn títí wọ́n fi sọ pé la ilaha illallah faman qalaha gbogbo ẹnikẹ́ni tó bá ti wí faqad asama minni maluhu wa nafsuhu ó ti dá ó ti fi ìgágá sáàrin èmi rẹ̀ tí mi ò ní ẹ̀tọ́ lórí dúkìá rẹ̀ àti ẹ̀mí ẹ̀ illa bi haqqi akì àyàfi pẹ̀lú ìwọ islam wá hisabuhu ala Allah ẹni pé ìdájọ́ ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà sayidina abubakar wa sọ fún pé fa inna zakata haqqul mal zaka yẹn o ní ìwọ owó zaka ìwọ owó ni wallahi la uqatilanna man farraqa bayna az màá gbógun ti gbogbo ẹni tó bá fẹ́ pé tó bá fẹ́ ṣe òpinya láàrin ìrun àti zaka yíyọ nǹkan kan náà làwọn méjèèjì torí pé ìrun kíkí ìwọ Ọlọ́run ni zaka ìwọ owó ni tọ́lọ́n náà sì ni wallahi law mana'uni anaqan kanu yu'addunaha ila rasulillahi sallallahu alaihi wasallam kódà kọ́ sẹ́ pé èkísà ni lọ pé wọ́n máa ń san tẹ́lẹ̀ fún ànábì sàásálà gbogbo ẹnikẹ́ni tó bá sọ́kọ̀ tí ọ̀sán máa gbógun ti so sayyidina Umar lọ wọ́n sọ pé wallah ma huwa illa an qad sharaha Allahu sadra Abi Bakr wa araftu annahu haqq ipe mo rí pé ẹ̀mí sayyidina Abubakar ó ti nà láìsí nǹkan tó lè mí lórí pé òun gbógun ti ẹni ẹni tí kò bá san sàká nígbà náà mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ni òdodo ni so gbogbo àwọn sàhábà tó wà pẹ̀lú ẹ̀ àwọn náà wọ́n ṣe iqrar èyí ni pé wọ́n gbà wípé ó tọ́ka gbógun ti ẹni tí ò bá san sàká so eléyìí fi hàn pé orígun tó lágbára ni nínú ẹ̀sìn Islam zaka yíyọ kìí ṣe ẹ̀sìn islam nìkan ni ọlọ́run ti ṣe zakari ọlọ́run àyàn gbogbo ànábì ọlọ́run tán wá ọlọ́run ṣe zakari yọ lórí tiwọn náà gẹ́gẹ́ bí ó ti wá nú alkùrán àkọ́kọ́ nú ẹni ọlọ́run sọ nípa ànábì isa ó ní wà ó sọ ní bí sọ̀láti wọ́n zakati ma dumtu hayya so èyí fi hàn pé sayidin ànábì Isa alayhi salatu wassalam òun náà ọ̀ràn èèyàn ní nínú ṣẹ̀rí àti ẹ̀ láti yọ zaka bákan náà ọlọ́run sọ nípa sayidin afwan ànábì Ismail alayhi salam ó ní ya ya'muru ahlahu bis salati wa zakati wakana inda Allahi mardiya ànábì Ismail alayhi salam a máa pa àwọn ará ilé rẹ̀ láṣẹ àti kírun àti yọ zaka léè tó sì jẹ́ pé ẹni tí ọlọ́run yọ́nú sí ni lọ́dọ̀ ọlọ́run ọba so eléyìí fi hàn pé àwọn náà ọlọ́run ṣe zaka ní yíyọ fún wọn bẹ́ẹ̀ náà nígbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa ànábì Ibrahim àti apá kan nínú àwọn ànábì ọlọ́run nígbà tí ó kọ̀ǹklúdi ẹ̀yìn lórí wọn lóní ó ní waja'alnahum a'immatan yahduna bi amrina a ṣe wọ́n ní aṣíwájú tó yẹ pé pẹ̀lú àṣẹ wa àti ìpàṣẹ wa ni wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n bá ṣe nípa ìgbésí ayé wọn nípa ẹ̀sìn wọn wa awhayna ilayhim fi'la al-khayrat bẹ́ẹ̀ ni a wọ́n sì jẹ́ pé àwa ni wọ́n ń jọ́sìn fún so eré ìfihàn pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá zaka ń bẹ nínú ṣẹ̀ríà àti wọn náà ibnu hajar ó ní ìyapẹ́ inú wà lọ́dọ̀ àwọn àfá nígbà wo ni wọ́n ṣe zaka ní ọ̀ràn àyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ní lẹ́yìn ìgbà tí anẹ́bsa sallan ṣe hijira láti maka sí madina ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe zaka lọ́ràn àyàn and then àwọn tí tó ṣe àfihàn pé lóòtọ́ ni nígbà tí wọ́n ṣe hijira lọ sí Madina ni zaka ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀ràn èèyàn ó ní pé ẹnu kò wípé Ramadan gbígba àwẹ̀ Ramadan ní Madina ni Ọlọ́run bá ti ṣe lọ́nà èèyàn abẹ́ẹ̀kọ́ ni náà torí pé aya tí ó wá lórí Ramadan makiya ah madaniya ni so ilé ìfihàn pé ní Madina ni wọ́n ti ṣe zaka ní ọ̀ranyàn kò sì sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú àwọn sahaba àtàwọn tabi'in tẹ́ ìdòní bákan náà hadisi Qais ọmọ Sa'd ó tún jẹ́rìí pé ó ní amọ́rọ̀nà rasulullahi sallallahu alaihi wasallam bi sadaqatil fitr anabisa sallam ó pa wá láti máa yọ zakatul fitr léètọ́ ẹ pé nígbà wo yọ lẹ́yìn ìgbà tí a bá gbàwẹ̀ Ramadan tán kọ́bùlà àǹtẹ́ǹzìlà zaka síwájú kí ọlọ́run tó sọ àyà zaka kalẹ̀ thumma nazalat faridatu zaka lẹ́yìn ìgbà tí àyà tó ṣe zaka lọ́rọ̀ èèyàn sọ kalẹ̀ tán falam ya'muruna walam yanhana kò ṣe lọ́rọ̀ èèyàn léwa lórí bẹ́ẹ̀ sì ni kò sì kọ̀ fún wa láti máa yọ́ wa nahnu naf'aluhu ṣùgbọ́n wà ń yọ lẹ́yìn tó fi hàn pé Ramadan wọ́n ti kọ́kọ́ ṣe Ramadan lọ́rọ̀ èèyàn síwájú zaka Ramadan sì ní ẹnu kò lórí pé ní Madina ni wọ́n ti ṣe ní ọ̀rọ̀ èèyàn so eléyìí fi hàn pé zaka ó jẹ́ ọ̀rọ̀ èèyàn ní orí mùsùlùmí ní Madina ni kìí ṣe ní Maka bó tilẹ̀ jẹ́ pé àwọn áyà wà tó yẹ pé Makiya tó fi hàn pé ìwọ̀ kan wà nínú owó tí àwọn èèyàn ó máa yọ gẹ́gẹ́ bí sádàkà bet kò sí lọ́ràn èèyàn lórí wọn lórí zaka yìí ó ní ọlá tó pọ̀ oore tó pọ̀ wà nú ẹ̀ àkọ́kọ́ rẹ̀ ni pé ó máa ń ṣe àfọ̀mọ́ dúkìá èèyàn ó máa ń ṣe àfọ̀mọ́ dúkìá pàápàá jùlọ ọlọ́run ọba ó dọ́gba rẹ̀ pẹ̀lú ìrun kíkí a sì mọ̀ pé ìrun kíkí ìbádà tó lágbára jù ní nínú ẹ̀sìn Islam gbogbo ẹnikẹ́ni tó bá fi rún lẹ̀ láìkí ó ti di kèfèrí so ẹ ní gbogbo ọgbà a máa gbọ́ pé ọlọ́ni wa aqimu sọ́lá wa áàtù zaka ọlọ́ni wallahu anabisa afwan sayidina abubakar ó ní wallahi la uqatilanna man faraqa bayna salati wa zaka ma gbógun ja gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe òpin yà láàrin àti zaka eléyìí fi hàn pé zaka yíyọ ó ní oore nínú tó pọ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé ó ní òpó ẹlẹ́ẹ̀kẹta nínú òpó márùn-ún ẹ̀sìn Islam torí pé hadith tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé buni al-Islam ala khamsin ó dárúkọ ah, shahadatain lẹ́yìn náà ó dárúkọ iqamas salah ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ó dárúkọ ìta uzzaka so léyìí tó fi hàn pé ó ní ipò òpó ẹlẹ́ẹ̀kẹta nínú òpó ẹ̀sìn Islam bákan náà zaka yíyọ yìí ó du ó lágbára ju gbogbo sádàkà tí èèyàn wulẹ̀ ó ṣe lọ èèyàn lè mú gbogbo owó rẹ̀ pátá tó ní kó fi ṣe sádàkà kò dàbí kéèyàn ó yọ zaka torí pé ọ̀ràn èèyàn tọ́lọ́n ni ọlọ́run ló ṣe lọ́ràn èèyàn so ẹni ó bá ní owó tó tó zaka yíyọ kọ́ wá lóun fi ṣe sádàkà kò ní ládàá yíyọ zaka torí pé yíyọ zaka yàtọ̀ gẹ́gẹ́ bí èyàn ó ṣe dàníyàn pò ń fẹ́ kírun bẹ́ẹ̀ náà ni ẹni ó bá fẹ́ ṣe yọ owó zaka náà ní lẹ́mìí pé zaka ló ń fẹ́ yọ yóò sì yọ gẹ́gẹ́ bí Islam ti ṣe ìlànà rẹ̀ sílẹ̀ hikma òye àti ọgbọ́n tó pọ̀ ó ń bẹ nínú yíyọ zaka yẹn àkọ́kọ́ ni pé Ah, yíyọ zaka gẹ́gẹ́ bí a ti sọ sí ẹ̀yìn o ni pé ó máa ń ṣe àfọ̀mọ́ owó owó nìkan kọ́ ní sàfọ̀mọ́ ẹ̀ kódà ó tún máa ń sa àfọ̀mọ́ ẹ̀mí ẹni tí ń yọ zaka náà fún rẹ̀ torí pé kìí ṣe dẹ̀tí kìí ṣe ìdọ̀tí kékeré ní bẹnú ẹ̀mí ẹni tó ń dá ahun ẹni tó jẹ́ ahun ṣúhà àti bókùlù ahun oníbúkúlù ó ní ẹni tí máa ń wa tiẹ̀ mára tí ò ní fẹ́ni kankan ṣùgbọ́n ṣúhà olójú kòkòrò ahun lè tọ́ ẹ pé tó bá rí téèyàn yóò fẹ́ gbà ṣùgbọ́n tó bá ti tiẹ̀ yóò wà báyà <laughs> so kì í ṣe ìdọ̀tí kékeré ń bẹ nínú ẹ̀mí àwọn tí ọlọ́run bá ṣe níbà ọlọ́run bá kí ó sọ wá nú ẹ̀ ọlọ́run ni khudh min abwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha gbà nínú owó wọn láti jẹ́ sadaka èyí ni pé zaka so that yóò máa ṣe àfọ̀mọ́ wọn yóò sì tún máa ṣe àfọ̀mọ́ ẹ̀mí wọn yóò ṣe àfọ̀mọ́ owó yóò ti ṣe àfọ̀mọ́ ẹ̀mí wọn bákan àwọn tí wọ́n máa ń kó pamọ́ iyọ́ zaka kò ní jẹ́ kí wọ́n máa kó pamọ́ torí pé owó tá a kó pamọ́ tá a kàn tí ọdún kan dé bá ayọ̀ zaka nú ẹ̀ ó dínkù àbólé ó dín ni tá a bá tún fọwọ́ kàn títí ọdún mi bá tún bá a tún ẹ̀ so yóò ma yóò ma dínkù títí yóò fi jẹ́ pé kò tiẹ̀ wá tó zakayọ mọ́ so yóò jẹ́ kọ́ pé àwọn èèyàn ọmọ kówó jáde láti fi ṣòwò owó ọmọ circulate láàrin àwọn èèyàn so that eh, eh, eh, tálíkà náà orí tiẹ̀ ẹni tó jẹ́ tálíkà tí tí ò tó tálíkà pọ̀ tí ò tó òsì òun náà rí títí ẹ̀ òǹkálukú ò ní ìpín tí ẹ̀ dù kí òǹkálukú ọ lọ stọ̀ owó sílé lọ èyí tó mú wa sínú ìdààmú lónìí nínú gbòǹgbò tó mú wa ní sínú ìdààmú lónìí ni owó táwọn èèyàn kó pamọ́ tí wọn ò lè náà so owó ọmọ circulate ni problem dé oúnjẹ wọn gbogbo nǹkan wọn so àwọn tálíkà bẹ̀rẹ̀ sí wọnú wàhálà ṣùgbọ́n tí ọba àwọn èèyàn bá ń ṣiṣẹ́ pẹ̀lú zaka yíyọ wọn ní máa kó pamọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam débi pé ó ṣe wàsíyà pé ala man waliya yatiman lahu malun falyatajir fihi wala yatruku hatta ta'kulahu sadaqa gbogbo ẹnikẹ́ni tí ó bá ní owó ọmọ òrukàn lọ́wọ́ tọmọ náà sì tí ìdàgbà kó má ṣe kówó ń pamọ́ kó máa fi ṣòwò torí kóhùn lè ma lékún kó fi ilẹ kiza zakọ gbogbo owó ọ̀hún tán for example ọmọ o in ẹ̀rí ti 10 million sí àwa ṣe mọ́ báńkì ọdún yìí lórí ayọ̀zàkánú ẹ̀ ọdún míì ma yípo owó wọn di àsìkò a fún rẹ so ìdínú tá ànábì sàásálàm sọ pé ẹnikẹ́ni tí ó bá ní ọmọ owó ọmọ òrukàn lọ́wọ́ kó fi ṣòwò kó wó nǹkan máa lékún kó máa jẹ́ pé zakai yọ ni ó gba gbogbo owó tán nú ẹ̀ eléyìí fi hàn pé yíyọ zaka ó máa ń jẹ́ káwọn èèyàn kó jáde láti na so that owó circulate láàrin àwọn èèyàn bákan náà gbogbo àwọn tí àwọn ìran mẹ́jọ tí Ọlọ́run ní ká yọ zaka fún tí àwọn èèyàn bá ń yọ zaka ni bùkátà àwọn èèyàn yọ ọlọ́run yọ ma ti ara rẹ̀ gbọ́ gbogbo àwọn aburú tí ma ń ṣẹlẹ̀ tí èèyàn ò bá rí bùkátà rẹ̀ gbọ́ kò ní ṣẹlẹ̀ ẹlòmíì tó jalè kìí ṣe pọ́ jalè torí pọ́ lè jà bó ebi ní pa ó lè jẹ́ pé òun nìkan kọ́ gan kódà òun àti fámílì ẹ̀ gan lè bí ń pa àbẹ́ ẹ̀ gbọ́ pé ẹnìkan lọ jí búrẹ́dì ní ní Eh, supermarket kí ló dé ó ní àwọn ọmọ ń bẹ nílé tí wọ́n ń kígbe ebi òun gan ebi ti fẹ́ pòun so eléyìí fi hàn pé ìbá ipá àwọn èèyàn ń yọ zaka ni irú ìdààmú bá wọn ní dérúbárú àwọn yẹn so gbogbo àwọn yẹn ni ọlọ́run máa gbọ́ bùkátà àwọn láti ara zaka yíyọ bákan náà àìyọ zaka Islam ó fi ìjìyà tó le ó fi lílẹ̀ lórí gbogbo ẹnikẹ́ni tí ó bá kọ̀ tí ó yọ zaka àkọ́kọ́ nú ẹ̀ ni pé ọlọ́run sọ pé walladhina yaknizuna adh-dhahaba wal-fidda wala yunfiqunaha fi sabilillah fabashshirhum bi'adhabin alim gbogbo àwọn tán máa lọ kó pamọ́ dollars àti pounds tún kó paná tún ò ní na wala yunfiqunaha fi sabilillah wọn ò ní na sójú ọ̀nà tọlọ́run ojú ọ̀nà ọlọ́run àkọ́kọ́ náà ní yíyọ zaka so ọlọ́n ni ẹ fún wọn níro ìyà ẹlẹ́ta ìlérò níjọ́ gbẹ́ndẹ̀ alkiyama so ilé ìfihàn pé àìyọ zaka ó ṣe ìfìtìrọ́bì ìyà jíjẹ níjọ́ gbẹ́ndẹ̀ alkiyama lè tó fihàn pé kàbáyìrì ni ẹ̀ṣẹ̀ ńlá ni láti má yọ zaka ọlọ́run tó wá dẹnu dúó bá ń ó ní yawma yuhma alayha fi nari jahannam jahannam lóòjọ́ gbẹ́ndẹ̀ alkiyama owó tí wọ́n kópa mọ́ yẹn tí wọ́n yọ zakẹ́ a wà sọ owó yẹn náà di nǹkan tá kó sínú náà nígbà tó bá gbóná tó pọ́n a wà máa fi gbo fàtúkùwà bí hajji bá òhun wọ́n jù lóbo wọn dòhòrùn a máa fi gbo iwájú wọn àtẹ̀gbẹ́ wọn àtẹ̀yìn wọn tí iná máa jó wọn a wà máa sọ fún wọn pé hádà ma kanastum li eléyìí ní tẹ́ kópamọ́ nù ìjìyà tá fi ń jẹ yìí ó ní tẹ́ kó pamọ́ nílẹ̀ ayé tẹ́ ẹ̀ na fadhuqu ma kuntum taknizun torí ìdí èyí ẹ̀tọ́ ìjìyà tẹ́ kó pamọ́ tẹ́ ẹ̀ na nílẹ̀ ayé ẹ̀tọ́ òkè rí bó ṣe rí so eléyìí fi hàn pé gbogbo ẹ̀ṣẹ̀ tí a bá ti ní ìjìyà ń bẹ fún nu jahannama ẹ̀ṣẹ̀ ńlá ni bákan náà ìgbógun ti tí Sayyidina Abubakar tó gbógun ti àwọn tí ọ̀yọ zaka òun náà fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé tí àwọn èèyàn bá kọ̀ tó wọn ọ̀yọ zaka lè gbógun ti wọn now bákan náà apá kan náà àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní lẹ́yìn pé ẹni tí ó bá kówó pamọ́ tó sì tó tí zaka wọnú ẹ̀ tí ó kọ̀ tí ó tí ọwọ́ bá bà á yọ zaka nú owó rẹ̀ tílẹ̀s lẹ́yìn ìgbà tá bá yọ zaka ń tán á tún wá gba owó ìdajì nú owó ẹ̀ látùgbà nú owó rẹ̀ lẹ́yìn ìgbà bá yọ zaka nú owó rẹ̀ tán á tún wá yọ ìdajì owó nú owó rẹ̀ láti fi ṣe ìjìyà fún un eléyìí apá kan nínú àwọn olùmọ̀ wọn lò lórí àwọn míì wọ́n ní kò sí tó jọ bẹ́ẹ̀ ọwọ́ zaka nìkan náà ni tí a máa yọ nínú owó ẹ̀ àwọn tí wọ́n ní ayọ̀ ìdajì inú ẹ̀ wọ́n fi ṣe ẹ̀rí pé ọ̀rọ̀ anẹ́bí sallallahu tó ní man a'taha mu'tadiran falahu ajruha gbogbo ẹnikẹ́ni tí ó bá yọ zaka tí ń wá oore lọ́dọ̀ ọlọ́run àti ládá fàláwú àjèròhà ó ní oore náà àti ládá rẹ̀ wà mọ́ mẹ́lá àhà fa iná àkìdúhà gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ tí ọ̀yọ́ àgbàlọ́wọ́ rẹ̀ tílẹ̀s wà ṣàtọ̀rọ̀ máàlì àti ìdajì owó ẹ̀ azmẹ̀tà min azamati rọ̀bìnà ọ̀ràn àyàn nínú ọ̀ràn àyàn ọlọ́run ọba wa láyẹ̀ hìlù lè muhammadin minha shay' léyìí tó sì jẹ́ pé kọ̀tọ́ kúbó tí wùlò kéré tó kọ̀tọ́ fún ara lé anabi muhammad sallallahu alaihi wa sallam kí wọ́n jẹ́ nú ẹ̀ léyìí tó yẹ pé àwọn aláìní òun náà ni a padà kó fún bákan ta ni ẹni tí zaka jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ in tó fa eléyìí ni pé ọ̀ áwòrí pé nínú tíra umdatul ahkam àwọn hadith tí a fa mú ojú mẹ́ta sí mẹ́rin so eléyìí ò lè kò lè fún wa ní jumla ń e ẹ̀ká mà lórí zaka léè tó ṣe pé zaka yìí tó ṣe pàtàkì náà kọ́ ẹ̀pá àwọn èèyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ń ṣe oore fún tó ń lo oògùn kúkú mọ̀ nǹkan kan pa zaka ọ̀hún kódà ẹlòmí ọmọ pé èèyàn máa ń yọ zaka owó míì tó ní ó rò pé owó lásán là máa yọ zaka ẹ̀ so ìdí inú tó fi ṣe pàtàkì láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí zaka yíyọ tálẹ̀ ni tí zakajọ́ ran èèyàn lórí ẹ̀ àkọ́kọ́ ni pé àwọn àfáà míì wọ́n ní albali ẹn tó ti jẹ́ ọ̀dọ́mọkùnrin tó ti bàlágà èyí ni pé ọmọdé tó bá lówó níbi tọrọ tí wọ́n ọmọdé tó bá lówó tó wó ẹ̀ sì tó zaka yíyọ a ní lórí owó rẹ̀ torí pé kèétí bàlágà kèétí ìdè mukallaf bákanáà al-aqil ẹni ọlọ́pọlọ tí kìí ṣe wèrè lẹ́yìn tí ó fi yẹn pé nínú ọ̀rọ̀ wọn ni pé tí èèyàn bá lówó tó wá ya wèrè so owó rẹ̀ tó ní tí zakasi wọn a ní yọ ó dìgbà tí ó bá gbádùn al-muslim ẹni ó jẹ́ mùsùlùmí lẹ́yìn tó yẹ pé ẹni ó jẹ́ kèfèrí zakọ́ jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀ tí àwọn mùsùlùmí wájọ́ ń gbé pọ̀ pẹ̀lú kèfèrí tó jẹ́ pé àwọn mùsùlùmí ni ó ní ìjọba lọ́wọ́ wọn à ní tílẹ̀sì kèfèrí láti yọ zaka torí pé zaka èsè ọ̀ràn àyàn lórí rẹ̀ wọ́n lè fún wọ́n lè máa ó lè máa san jizya uh, tax lórí pé ń gbèlú mùsùlùmí ní àlàáfíà yọ máa san tax bẹ̀ kìí ṣe pé yọ yọ zaka alhurru ẹni tó jẹ́ ọmọ tí kìí ṣẹrú ẹrú òun nǹkan nílò náà so gbogbo tó bá ní ti olówó rẹ̀ ni so kò sí zaka lórí ẹrú bákanáà al'alima bi kọ́wọ́ni zakata farido ẹni ọmọ mọ̀ pé zaka ọ̀ràn yẹn ni èyàn lè lówó tó ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn tí ó sì mọ̀ nǹkankan nípa ẹ̀sìn Islam so eléyìí báyìí nísìn a ní sọ pé ó torí pé kò zaka ó dìgbà tó bá mọ̀ lẹ́yìn ìgbà tó bá wá mọ̀ tán tí ó bá yọ zakangba náà ni ọlọ́run kọ́kọ́ yóò kọ ẹsẹ̀ lé lórí so kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin níbi zaka yíyọ gbogbo wọn náà ni tí wọ́n bá ti ní owó tí ó tó zaka yọ wọ́n yọ zakọ́ bákan náà kì í ṣe gbogbo owó ni a ń yọ zaka ẹ̀ ó láti tó certain amount kó tó di pé zaka gorí ẹ̀ bákanáà owó láti wà ní ìkáwọ́ wa èèyàn lówó míì tó yẹ pé bí ìtumẹ̀ tí ò ní ni owó tí ò sí lọ́wọ́ rẹ̀ tí ò sì ní àṣẹ pé tó bá dé ní sí pé mo fẹ́ lówó náà kọ́ lọ mú owó nǹkan lò àbí ẹn tó ní 1 million naira àbí 2 million naira for example lè tó jẹ́ pé ó ti ṣe ó ti tó ní sọ́ọ̀bù zaka tó sì jẹ́ gbèsè 1 million 500,000 ṣé a ní kó yọ zaka torí pé gbèsè ọ̀hún rẹ̀ ti jẹ owó ọ̀hún tán so eléyẹn a ní ní kó yọ zaka bákan náà àwọn mẹ́jẹ̀mú tọ́rọgbà mọ́ owó ó láti pé síwájú kó tó di pé a zaka jẹ́ ọ̀ranyàn lórí lágbájá mo rò pé à náà ṣùgbọ́n ọ̀rọ̀ zaka lórí owó ọmọdé àti ẹni tí ó ya wèrè ọ̀pọ̀ àwọn jùmhur lọ́dọ̀ àwọn olùmọ̀ ní pé a zaka rẹ̀ zako owó ọmọdé àti ẹni tí ó ya wèrè a zaka rẹ̀ ọkùnrin ni àbóbìnrin eléyìí ó wá ní tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ọ̀pọ̀ nínú àwọn sàábẹ́ Ànábì sallallahu alaihi wasallam nínú wọn Sayyidina Umar àti ọmọ rẹ̀ abdullahi ibn umar àti sayidina ali àti àwọn ọmọ rẹ̀ méjì hassan àti hussein bákanáà aisha radiyallahu anhum àti jabir eléyìí náà ni àwọn ọ̀pọ̀ nínú àwọn tàbíìn táwọn náà lọ rí pé ọmọdé tó jogún owó ní ìsìn for example ọmọdé míì tí ó ti bàlágà ó lè jogún 10 million 20 million tí ó sì wà ní bank tí ọdún kan tí ó yípo lé lórí owó zakati wọ orí ẹ̀ torí pé wọ́n ní anẹ́bísà sálàm sọ pé aláà man waliya malal yatima gbogbo ẹni tí owó ọmọ òrukàn bá ń bẹ lọ́wọ́ rẹ̀ a pè lọ́mọ òrukàn torí kíni torí pé kò tí ì bàlágà tó bá bàlágà tán ó ti di ẹni tí ó lè control owó ẹ̀ kò sẹ̀ dìgbà tẹ́nìkan máa mú owó rẹ̀ dání mọ́ so gbogbo ẹnikẹ́ni tí owó ọmọ òrukàn bá ń bẹ lọ́wọ́ rẹ̀ fali yatajir kó fi ṣòwò wàlá yẹtùrúkùhù hátà tàkùlù sàdákà kó má fi owó sílẹ̀ títí tí àwọn zaka yíyọ tí ó fi jẹ gbogbo owó tán eléyìí fi hàn pé ọmọ kékeré náà yọ zaka wọ́n ní ọ̀rọ̀ lórí ẹni tí kò gbádùn ó ní pé ẹni tí ò gbádùn níbi zaka yíyọ ọpọlọ ẹ̀kọ́ la nílò owó rẹ̀ ti tó zaka yọ so àwọn tó jẹ́ wàkílù rẹ̀ àbí wàlí rẹ̀ àwọn ni wọ́n yọ zaka náà fún títí yóò fi gbádùn but àwọn tí wọ́n ní àní yọ zaka lórí ọmọdé àti ẹni tí kò lọ́pọlọ ó pọ̀ nínú àwọn sahabi anabisa asalam náà so nínú wọn abdullah ibn abbas ó ní kò sí zaka lórí yíyọ lórí ọmọdé àti ẹni tí orí rẹ̀ pé kílẹ̀ rí tiwọn ẹ̀rí wọn ni ọ̀rọ̀ anabi sàásálàm tó ní rúfin alqalam ala thalathin anil majnunul maghlub ala aqlihi hatta yafiq ipe ọlọ́run ti gbé e, ìkọ̀wé kúrò lórí àwọn ọ̀ràn mẹ́ta alákọ̀ọ́kọ́ nu wọn ni ẹni tí ó ya wèrè títí yóò fi padà sí inú ọpọlọ ẹ̀ wàá ní naim hatta yastayqin ẹni tó sùn títí yóò fi jí wà á ní sọ̀bí hátà yàtẹ́lì ọmọdé títí ó fi dé ipò bàlágà wọ́n ní elé ní ẹ̀rí tiwọn now hadith alákọ̀ọ́kọ́ an abdullahi ibn abbas radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى يمن حديثنا قد يا مكتوب سواجك تو كتن wọ́n bá àdísì náà wá láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Abbas ó ní anẹ́bìsà àṣẹ́lẹ̀m nígbàtí ó fẹ́ rán Mu'adh ọmọ Jabal hìnà ba'athahu ila Yaman tó fẹ́ lọ sí tó rán lọ sí ìlú Yaman nígbàyẹn anẹ́bìsà àṣẹ́lẹ̀m rán àwọn sàhábì rẹ̀ lọ sí àwọn ìlú tí ẹ̀sìn Islam bá ti wọbẹ̀ láti lọ kọ́ wọn lẹ́sìn àbí lọ jẹ́ qadi nàníbi sàásánlá wọ́n sọ fún síwájú kó tó lọ ló wọ́n sọ pé innaka sata'ti qawman ahlal kitab níbi tó ń lọ ó bá àwọn ìjọ kan pàdé tó yẹ pé ahlul kitab ni wọ́n èyí pé yahudi ni wọ́n àbí christian ó bá wọn pàdé tí ó bá débẹ̀ فإذا جئتهم فادعهم إلى أن يشهدوا أن لا إله إلا الله توبة دبي pè wọ́n sójú ọ̀nà ọlọ́run títí wọ́n fi gbà yí pé kò sí ẹni tó tọ́ ká jọ́sìn fún àyàfi ọlọ́run nìkan ṣoṣo wa anna muhammad rasulullah wọ́n sì jẹ́rìí pé annabi muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni nínú riwaya mi falyakun awwala ma tad'uhum ilay ìpè kó jẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí oní shahadatu alla ilaha illallah kún kọ́kọ́ jẹ́rìí pé kò sí tí a jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run bákan náà nabi muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ni فإذا هم أطاعوك لأطاعوا لك بذلك tó bá ṣe tó bá gbọ́rọ̀ sí ọ lẹ́nu níbi ìyẹn ni pé tó gbà wípé ọlọ́run nìkan la jọ́sìn fún anábi muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni fa'alimhum fi mọ̀ wọ́n níbòmí fa akhbirhum fún wọn nírò anna allaha qad farada alayhim khamsa salawat ìgbé ọlọ́run bá ṣe ìrun márùn lọ́rùn àyàn lé wọn lórí fi kulli yawmin wa layla ní gbogbo alẹ́ àtòru ìrun ọ̀ràn àyàn márààrún fi mọ̀ wọ́n pé ọ̀ràn àyàn ní kí wọ́n máa kí fa inhum ata'u laka bidhalik tán bá wá kírun tó ń gbà fún wọn tó ń kírun tó fa akhbirhum anna allaha qad farada alayhimus sadaqa ìgbà náà ni ọ̀sẹ̀sẹ̀ wá sọ fún wọn pé ọlọ́run bá ṣe zaka lọ́ràn èèyàn lé wọn lórí tukhadhu min agniyaihim léètà máa gbà láti ọwọ́ àwọn ọlọ́rọ̀ nínú wọn faturaddu ala fuqaraihim tá sì dá padà fún àwọn aláìní inú wọn fa inhum ata'u laka bidhalik bá wá gbà sí ọlẹ́nu bí yẹn tán bẹ̀rẹ̀ sí yọ zaka fa iyyaka wa kara'ima amwalihim sọ́ra má ṣe iyọ tí tó lọ́lá jù ní tó wà precious nínú owó wọn má yọ má gbà tó bá yẹ pé nǹkan ọ̀sìn ni má gbà tó jẹ́ pé ó wà precious sí wọn tí ń fún wọn ní mílkì dáadáa tí wọ́n rí mílkì àti wọ́n rí mọ́rí ìta má gbà èyí tó tóbi jù nínú eh, nǹkan ọ̀sìn wọn èyí tó jẹ́ mutawassit intermediate ni ọgbà lọ́wọ́ wọn wattaqi da'watal mazlum kí o bẹ̀rù àdúà ẹni ayẹ̀jẹ́ torí pé gbogbo ẹnikẹ́ni tí a bá yẹ̀jẹ́ fa innahu laysa baynaha wa bayna Allahi hijaba tí ó bá ilé bẹ ọlọ́run kò sí dàgá tó lè dá àdúà náà dúó àbí ibẹ̀ lọ́n dúó láti mọ́gbà ní eh, tí ọlọ́run fi ní gbà àdúà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí a bá yàn jẹ tó bá ẹlẹ káwọ́ sókè tó bẹ lọ́n lórí ẹni ọ̀yàn jẹ ọlọ́run gbàdúrà náà so sọ́ra níbi ìyàn jẹ má ṣe jẹ́ kẹ́ ẹni ọ̀yàn jẹ kó gbàdúrà lé ọ so eléyìí ni wọ̀síyà tí anabi sallallahu alaihi wasallam tó ṣe mu'adh ibn jabal náà hadithi yìí àwọn àǹfààní tó wà tó ń alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ anẹ́bìsà asẹ́lẹ̀m tó sọ pé anẹ́bìsà asẹ́lẹ̀m sọ fún Mu'ad nígbàtí ó rán lọ sí Yemen wọ́n ní anẹ́bìsà asẹ́lẹ̀m rán Mu'ad lọ sí Yemen ní hijira ọdún kẹwàá tí anẹ́bìsà asẹ́lẹ̀m ṣe hijira lọ sí Madina a sì mọ̀ pé ọdún kẹwàá yẹn gangan ni anẹ́bìsà asẹ́lẹ̀m fayélẹ̀ síwájú kí anẹ́bìsà asẹ́lẹ̀m tó lọ sí hajj hajjatul síwájú ẹ̀ ló ti rán Mu'adh lọ sí Yaman Mu'adh sì dé bá Ànábì sàásẹ́lẹ̀ mọ́ láyé lẹ́yìn ìgbà tó lọ sí Yaman náà torí pé Mu'adh padà wá àfi lẹ́yìn ìgbà tí Sayyidina Abubakar tó di khalifa lọ́sẹ̀sẹ̀ wá padà wá sí Madina so bákan náà ó pé anabi sàásẹ́lẹ̀ ní innaka satati qawman ahlal kitab tó bá ń lọ ó pa ó bá àwọn ìjọ kan pàdé tí wọ́n jẹ́ ahlul kitab anabi fi mọ̀ pé àwọn kan wà tó yẹ pé ahlul kitab ni wọ́n pípè tó pè wọ́n ó yàtọ̀ sí àwọn àwọn múṣìrìkì tí wọ́n lẹ́sìn tí wọ́n ò sì tún ní tírà kankan láti ọ̀dọ̀ ọlọ́run ọba ó yàtọ̀ torí pé àwọn yẹn aláìmọ̀kan làwọn yẹn àwọn eléyìí wọ́n nímà ìpè tó pẹ ẹn tó nímà yàtọ̀ sí ìpè tó pẹ ẹn tí ò nímà tó bá lọ bá ẹn tó nímà sọ̀rọ̀ lórí nkankan nípa ẹ̀sìn ọ láti jẹ́ pé òwọ́ náà ní ó wà rẹ́dì ó mú àwọn hujja àwíjàre dání so ìdínú tánàbí sàásẹ́là fi ń ṣe àsọtẹ́lẹ̀ fún torí pé àwọn Yahud àwọn ni wọ́n wà ní Yaman nígbà náà àwọn afá ni wọ́n wá sí Yaman nígbà ẹni nígbà àsìkò àwọn ìjọ Tubba al-Asghar nígbà tí wọ́n invade Yaman ibẹ̀ náà ni àwọn Yahud wọ́n ti wá sí Yaman wọ́n sì pọ̀ ń bẹ̀ dáadáa so anẹ́bisa asẹ́làm sọ fún láti múra sílẹ̀ pé àwọn àjọ tó lọ bá o ahlul kitab ni wọ́n wọ́n nímà so olóyò láti jẹ́ pé in tó fi bá wọn sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ náà ni torí pé aláìmọ̀kan wà easy láti bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni ó ní mọ̀kankan tó náà gbámú ọ láti wá ẹ̀rí tó lágbára síwájú kó tó sọ tó bá múlẹ̀ ìdínú tẹ́ fi rí pé ẹni ó ní ṣubúhà kan nínú ẹ̀sìn Islam ti ń lò ó wà very very hard láti convince ẹ̀ gbogbo àwọn tó ń ní ẹ rí pé ó wà very hard láti convince wọn láti gbà pé bídà tó ṣe yẹn àṣìṣe ni torí pé wọ́n ti ní nǹkan kan tí wọ́n gbá mú so àti gbé wọn kúrò lórí tí wọ́n gbá mú yẹn kún wọ́n sọ́ọ́lẹ̀ kún wọ́n gbá nǹkan míì mú wọ́n máa ń le àfi kí ẹni tí ó bàbá wọn sọ̀rọ̀ kó náà jẹ́ pé ó ń ní àwọn ẹ̀rí àtòyé àtọgbọ́n tí ó fi bá wọn sọ̀rọ̀ ìdí inú tánàbí sàá sálàm tó fi ń ṣe àsọtẹ́lẹ̀ yìí fún bákan náà wọn ni nígbà tí ó bá lọ bá wọn فليكن أول ما, تش... ما... ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله نبومي فإذا جئتهم فادعهم إلى أن يشهدوا أن لا إله إلا الله tó bá lọ bá wọn pè wọ́n títí wọ́n fi gbà pé kò sí nǹkan kan tí a jọ́sìn fún ju Ọlọ́run ọba lọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ni so eléyìí fi hàn pé ẹ̀sìn Islam a máa ń pèyàn sí inú rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni o lè pèyàn sínú Islam lónìí lónìí olónìí ọ̀nà kó fi kó sì fẹ́ kó pé gbogbo ọ̀ràn ẹ̀yàn ẹ̀sìn Islam níbo ni ó ti wà ni ó ti wà simple kó lè wà simple so alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ emphasize ni pé kọ́ gbà pé kò sí nǹkan kan míì tájọ́sìn fún àyàfọ́ Ọlọ́run ọba so tẹ́lẹ̀ bá ti wá rinlẹ̀ lọ́kàn rẹ̀ ìgbà náà lọ́wọ́ àṣẹṣẹ̀ wà mú èyí tó tún jẹ́ muhim èyí tó tún ṣe àhámù ló tún wá mú wá fún èyí tó ṣe pàtàkì jù so ọ wá lè ọ lè pé èèyàn gbẹ̀sìn ló ní wá ní wà ó ní wọ gúngùn mọ́ torí bó ti gbẹ̀sìn ṣé kò ṣòkòtò gúngùn lọ́kàn ni kí ni ìjẹ́ ṣòkòtò gúngùn èèyàn tó ti kọ́ nírun ó ti kọ́ ní tí ọmọ wí run ó ti ń bá sọ̀rọ̀ nípa àwọn súnnà kan tó yẹ pé kìí sọ̀rọ̀ èèyàn so Islam bitadarruj bẹ́ẹ̀ lásì máa ń pe èèyàn sínú ẹ̀sìn so anẹ́bisa sallam ni ohun tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni pé ṣahada allah ilaha illallah so ilé ìfihàn pé gbogbo ìgbà tí aṣíwájú delegate lọ síbì kan ó pa dandan kó sọ àsọtẹ́lẹ̀ fún un ó pa dandan kó pe àkíyèsí ẹ̀ sí àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ kó kíyèsí nígbà tó bá lọ sọ́run ìdínú tí Ànábì sallam tó ránṣẹ́ Mu'adh ká má gbà pé Mu'adh ibn Jabal àgbàfà ni nínú àwọn sàhábẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó ń ti bẹ́ sallam tó ń ní kó múra dé ipa o ahlul kitab ni ìtumọ̀ rẹ̀ ni pé àwọn náà ní tírà tó wá látọ̀dọ̀ tó bá ní tí ẹ̀tà àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àwọn náà ní tàwọn náà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìdínú tẹ́ fi rí pé àwọn tí wọ́n tó wà success lónìí nípa dáwà ó ní àwọn tó máa ń pa Bible àtàwọn tó máa ń pa tíra Yahud àti gbogbo àwọn ẹ̀sìn míì àwọn náà wà success jù níbi dáwà lónìí torí pé kí ni ohun tí àwọn ń tì í gbámú wọ́n tún mọ̀ jù wọn lọ so ní ìsìn ní ìsìn ni wọ́n convince you. But wọ́n tọ́ ọ̀mọ́ yóò try láti láti yí àwọn ẹ̀rí rẹ̀ kodò so eléyìí ni àsọtẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam fún Mu'adh ibn Jabal afọ́ ní àsìkò ti fi àsìkò hàn mí bákan náà ni pé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe dáwà ah, ó yẹ kí àwọn náà kan múradè tó pé ìmúradè wọn o ní ó fi jẹ́ kí àwọn tí wọ́n ń pè kí wọ́n dáhùn torí pé àwọn Christian ló pọ̀ fún lóde lọ́dọ̀ wa lónìí so bó ti wùlẹ̀ ó kéré pọ̀ ó yẹ kí àdáì kún náà kọ́ máa ń pa Bible díẹ̀ this is why tẹ́bìlì pé gbogbo ẹni tó bá lọ sí ilé ẹ̀kọ́ ah, ah, Islamiyah wọ́n máa ń kọ́ wọn ní muqaranatul adiyan ẹni pé àwọn comparative religion tí ó mọ̀ nípa ilé tí ó mọ̀ nípa ilé tí ó mọ̀ nípa ilé so that yóò fi ní àwọn òye lórí àwọn ẹ̀sìn yòókù kí ni wọ́n gbá mú ibo ó ti bá wọn sọ̀rọ̀ ẹgbẹ́ wo ni ó fọ́kún bá wọn sọ̀rọ̀ sí so irú yẹn ó ṣe pàtàkì fún gbogbo ẹnikẹ́ni tí yóò bá ṣe dáwà bákan ó wà nínú ìmúradè níbi ìmà níbi ìmà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí èyàn ò tí òun gan fún rẹ̀ ò tí ìyó òun gan kè tí ìyó ó sì fẹ́ ṣe dáwà so láti bí àìyó rẹ̀ bóò ló tún fẹ́ fẹ́ lòmí lóúnjẹ tí èyí so òun náà nídìí àti jẹun ìdí nu tẹ́ fi pé tẹ́ fi pé ẹlòmíì láti pàṣẹ pé òun gan fúnra rẹ̀ kò dúró láti wá ìmọ̀ yóò tún máa sọ ẹni tí ń pè nù ni ìdí tọ́fà tí bídà fi pọ̀ lónìí ni ẹ̀ ńlọ́fà tí bídà fi pọ̀ lónìí torí pé àwọn tí wọ́n ń dálẹ̀ àìmọ̀kan ló mú wọn dálẹ̀ wọ́n a sì fẹ́ kọjá pé àwọn èèyàn ọmọ ìpá ọmọ so wọ́n láti gbé àwọn èèyàn sórí tí kò lè jẹ́ pé kún ọmọ and then kamaru pé bọ́yá bídá àtà ń yìí ó dúró lórí àwọn kan tá a sọ lóòkọ àwọn kan wà tá a sọ wọn lóòkọ tá gbé àsíá àbí ẹ̀wù bídá wọ̀ wọn lọ́rùn nínú àwa tá à ń pèrà wa ní ó ń wa tó sì jẹ́ pé láti ara ló fà tí a fi ń ṣerú ẹ̀ láti ara ìmọ̀ and then asíwájú ẹni àfisà síwájú lónìí tó di imam tó di uh, uh, lecturer tó ń kọ́ àwọn èèyàn jọ tó ń ṣe lecture fún wọn so ọwọ́ bí tó mọ̀ ní ọ̀fẹ́ dá àwọn èèyàn tó lé lórí nínú àìmọ̀kan ó mú káwọn èèyàn pé ọ̀rọ̀ anẹ́bìsà ọ̀sálàm nínú àwọn munkirina súnnà lónìí àwọn alìsúnnà ń bẹnu wọn tí ó rí àdísà anábi sallallahu alaihi wasallam báyìí tí ó sì pè ní rọ́ àìmọ̀kaní máa fà ọlọ́run kó sọ ń bẹ̀ so ó dá kíyàn ó dúó sí ọ̀wọ́ bí tó mà nínú àwọn tá a ń kà ah, Sayyidina eh, ah, ibnu Mas'ud ẹnìkan wá bá wípé òun fẹ́ obìnrin kan ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ òun ẹlòmíì wá wá ó gba ipò wọn fẹ́ nínú bá bí òun ló ń bá pa wípé sọ́nà òun forí jì òun Ibn Abbas ló wá bi léèrè pé ṣé màmá rẹ̀ ń bẹ ayé ó ní kò sí wọ́n ní òkè lọ́ máa ṣe istikfar kó o tún gbìyànjú láti máa ṣe àwọn iṣẹ́ rere lóríṣiríṣi ọlọ́run foríjì o nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sẹ́dínà ah, ibn ah, Mas'ud ẹnìkan wá tẹ̀lé pé kí ló dé tó fi bí léèrè pé síyà rẹ̀ wà lé ayé ó ní inni la a'lam yurdi Allahu bihi min an yas min an yabirra umma èmi ò rí iṣẹ́ mi mi ò mà Ọlọ́hun mi ò mà ipe iṣẹ́ kankan tún wà tí èyàn lè ṣe t'Ọlọ́hun fi yọ́nú síyàn ju kéyàn ó tẹ̀lé òbí èyàn lọ náà níbi ọ̀rọ̀ Abdullahi ibn Mas'ud ẹ̀kọ́ mẹ́mbẹ̀ torí pé kò ní kò sí ṣe understand me. kò sọ wípé kò síṣẹ́ míì tá a lè ṣe ṣùgbọ́n ní èmi ọ̀mà mo rò pé agbọ́mi yé so níbi tí àwọn olùmọ̀ tá ti ní adab nìyẹn kì í ṣerú àwa àtòsìn kéèyàn wá sọ wípé in tí òun sọ yẹn ó nìkan ni wọ́n á ní àdìsá nẹ́bí sálàsọ á ní èyàn is condemned eléyàn ká dà sí inú bọ́là that is a great mistake so inú àwọn ahẹ́lùsùn náà ní irú àwọn nǹkan báyìí sì ti ń wáyé mo sọ̀rọ̀ àfáà kan fún yíjọ́ kan tí wọ́n ṣe wáàsí tán tó sọ̀rọ̀ pé tí èèyàn bá tilẹ̀kùn mọ́ ìyàwó ẹ̀ ìyàwó wà ń ta òun wà nínú ilé wà tilẹ̀kùn mọ́ ipe tí tilẹ̀kùn tó tilẹ̀kùn mọ́ ó ti di thalatha tetlikot kíkọ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nù àfà kan tó yẹ pé ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ti ń ka kéwú sẹ́mọ̀ pé kìí ṣe pé àwa tá ń gorí drum tá ń ṣe wáàzí ni anímọ̀ àwọn kan wà tí wọ́n nímọ̀ nínú yàrá lè tó yẹ pé gbogbo tó bá gbé lọ síwájú wọn àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa wò tó fi máa tú fún ọ kódà àwọn ò bí ọlẹ́rẹ̀ pé tíra wo ni máa ka wọ́n sì máa tú wọ́n sì ń bẹ́ ń zẹ́wòrè bórúkọ àmọ́ zẹ́wòrè ni yàrá tá àkọ́kọ́ wọ̀ ká tó wọnú ilé sá máa kọrù yàrá bá wọn àwọn afá ń bá wọn pọ̀ kò sírù tíra náà gbogbo bó ti tíra lóga ní tíra kíní ìwọ́sá jókòó máa ká àwọn ó sì máa tún fún ọ lọ́dọ̀ ọrú àwọn afá bá wọn ni wọ́n ti ń kàkéwú wọ́n wá invite ẹ̀ láti fi panlé kọ́ wá síbi táwọn ti ṣe wáàsí nígbà tá àfá tó sọ ní ọ̀tán tó sọ̀kalẹ̀ látòrí mímbàrí rẹ̀ ó wá pè é pé àfá ọ̀rọ̀ tó sọ̀rọ̀ kò sí tíra kan tó ti sọ tíra kan tó ti sọ pé tó bá tilẹ̀kùn mọ́yàwó rẹ̀ ó ti di thalatha tatliqat kò sí dákun padà lọ sórí mímbàrí nìsín kó sọ fáwọn yẹn pé ọ̀rọ̀ tó sọ ò kò rí bẹ́ẹ̀ ó lóun ò ní padà kò sí padà náà láti gbà náà làfáà ti ní ẹ má tún pè mí sí ìjókòó yín mọ́ gbogbo dábẹ́ tẹ bá ní ìjókòó ẹ má pè mí mọ́ o tẹ́ bá fẹ́ kàkẹ́ ẹ̀wálé mi gbogbo tẹ́ bá kó wá ń kà fún yín ṣùgbọ́n pé tàn á máa pè mí síwájú síbi ìjókòó yẹn má pè mí mọ́ so gbogbo ẹni tí ó bá ṣe dáwà ó di dandan kí kó kó kó kó store weapon fúnra rẹ̀ ó ní ìmọ̀ kó sì má dúró gbogbo ìgbà kọjá tí yọ́ ma wà mà ní and then kó dúró lórí ètò mọ̀ tán bá bi eléèrè tí ọ mà kó wọn mà àbí òun lọ ṣe àyẹ̀wò nígbà míì yóò mọ nǹkan òun gan fún rẹ̀ ṣùgbọ́n kò ní sátẹ́ǹtì lórí ẹ̀ so kó mọ̀ fún yẹn ní èsì lórí ṣaka kó sọ pé màá tún lọ tún masala yẹ̀wò ṣe eh, Imam Malik gbogbo bó ti bó ti tó nínú ọmọ rẹ̀ yẹn wọ́n wá bá láti ìlú kan wọ́n bi léèrè olóhùn ọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn asílà tí wọ́n kó jọ kò sí ìtọ́dá wọn lóhùn ju mẹ́ta lọ làwọn wá wo bí ìgbà tó ẹ pé àwọn fásikò àwọn ṣòfò wípé bá ti ń gbókọ rẹ pé onímọ̀ ni ọ láti ìlú jíjìn láti wá ọ̀wá dáwà ló gbogbo ẹ̀lọ́ sọ́pọ̀ ní ọkẹ̀ séyìn ni ẹ lọ sínú gbòrò Màdínà ní ìsìnkẹ́ ẹ máa káàkiri kẹ́ ní àṣemálìkọ̀ mọ̀ nǹkankan torí pé kí ni eyín kọ́ ni pàtàkì ìjọ tí ó dùn wájú Ọlọ́run ni pàtàkì pé ṣé ìwọ lọ sọ fáwọn èèyàn à ń takúlta lè náà sì takidúni ìlàhẹ́ni min dúnilá takidúni wà ummiya ìlàhẹ́ni min dúnilá ọlọ́run ma bí anẹ́bí Isa anẹ́bí ọlọ́run pé ṣé ìwọ lọ sọ fáwọn èèyàn pé èmi àti ìyá so ń gbà tọ́lọ̀ ọba bí anẹ́bí Isa kílà wa tọ́lọ̀ ní so ibi tí ó ti ṣe pàtàkì nìyẹn so ọlọ́run bá kí ó tún wá ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, ní àsìkò ah, khalifa ah, haruna rashid nínú àwọn khulafa abbasiya torí pé ó jẹ́ kan nínú wọn tó yẹ pé òun pọ́n ìmọ̀ tó pọ́nlé gan-an lásìkò rẹ̀ sí ni ìmọ̀ ló gbòòrò sí torí pé wọ́n tú àwọn oríṣiríṣi tíra láti arabic lọ sí èdè míì wọ́n tú àwọn oríṣiríṣi ìwé láti èdè míì wá sí arabic so haruna rasheed nígbàtí ó rí tíra uh, imam malik torí pé lásìkò bàbẹ́ bàbẹ́ pé kí Imam Malik wá sí ọ̀dọ̀ òun láti wá kọ́ ọmọ òun Imam Malik sọ ló ni wọ́n lọ sọ fún bàbá rẹ̀ pé ìmà èèyàn máa ń lọ bá ní ìmẹ̀ ìtẹ̀lẹ́yàn so kó tó di pé ó send àwọn ọmọ ẹ̀ láti lọ bá Imam Malik wọn ka kéwú so ńgbà tí Haruna Rashid katira uh, Muwatta tó wá gorí oyè lọ́wọ́ ni òun fẹ́ ṣe tíra ẹ̀ ní ọ̀ràn ẹ̀yàn kọ́ pé ó nìkan ní tíra tí wọ́n máa kà ní gbogbo ibi tí ẹ̀sìn Islam dé ipe kún ọkọ̀ nusra that is copies tó pọ̀ kó pin lọ sí àwọn eh, ibi tí ẹ̀sìn Islam dé kún wọ́n ṣe lọ́rùn ẹ̀yẹn pé gbogbo àwọn àwọn eh, eh, tó wọ́n máa ṣe fatwa àwọn kudot ọwọ́ tíra Muwatta Malik ni wọ́n máa ṣe ni wọ́n máa lò Sayyidina Malik afwan Imam Malik ó ní in tó ń kójọ sínú mú ọ̀tá ọ̀wọ́ àwọn àfáà tó wà ní Madina ni òun ní àǹfààní àti kàkíw lọ́dọ̀ wọn àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam olúkálùkù ló ní ìmọ̀tẹ́lómi ọmọ sàábí nìsín ó ní màkà tí sàábí mi ò sì mà tóun sì ti lọ sí ìlú mi torí àti jagun ẹ̀sìn lílọ tó náà lọ kò ní jókòó láwọn tó kọ́ léè tó fi hàn pé ìmà míì tí ò sí Madina yóò tẹ̀lé wọn lọ sí ibi táwọn bá wà tó bá wá ní ọ̀wé tí mo kójọ ìlọ́wà ṣe lọ́ràn èèyàn pé so eléyìí fún wa lóye pé kò tọ́ fáàfáà kankan final so it's a mistake ìdí inú tó fi jẹ́ pé àwọn tó ń try lónìí láti gbé wa sórí mọ́dábà kan wọ́n ṣàṣìṣe torí pé àwọn kan ti ṣàṣìṣe orí tẹ́lẹ̀ tó sì ti dogun láàrin mùsùlùmí tó yẹ pé tó bá lọ sí mọ́sálásí láti lọ kírun kó tó ka kó tó ṣe rákà ẹyọ kan wọ́n ti ma mọ́sábà ò lọ ń tẹ̀lé wọ́n sì lè gbé ọjáde kún kún nù mọ́sálásí tún ọ̀bá náà láàrin mùsùlùmí àti mùsùlùmí ọlọ́run ti wá mú gbogbo eléyìí ó ti mú kúò ní ìsìn mùsùlùmí ó kírun ní gbogbo mọ́sálásí tó bá wù tẹ́nìkan ò ní wo kí ló ṣe ó ṣe kọ́pùtù ní ó ṣe sádùlù ní sádùlù àti kọ́pùtù lásán ní nàìjíríà in 1977 kì í ṣogun kékeré lọ́dá rẹ̀ láàrin àwọn mùsùlùmí bet gbogbo yẹn ní ìsìn ọlọ́run ti bá aṣogun rẹ̀ ọwọ́ mọ́sálásí ó kírun wọ́n tún wá fẹ́ padà wá lónìí láti sọ́dọ̀ ran èèyàn léwa lórí pé àfikà tẹ̀lé madhaba kan gbogbo ẹ̀ náà lábẹ́ sunna so ìdínú tó fi jẹ́ pé ó pa dandan léwa lórí ká try láti kàkéwò ká try láti kàkéwò náà wà kí ó tọ́ wa sọ́nà naam naam wa alaikum salaam àbá. ń ṣe nígbà tí wọ́n bá dìde ni àbí gbà tí wọ́n bá bẹ̀rẹ̀ so èyàn kì í ṣe lẹ́yìn ìgbà tó bá bẹ̀rẹ̀ tán àbí tó bá dìde tán èyàn ó ṣe pẹ̀lú ìdìde ni so ẹni tí ó bá ṣe jalsatul istirah kò ní kábàrà míì tí ó ṣe lẹ́yìn àmì fún èyí tó jókòó pẹ̀lú ẹ̀ àti èyí tó dìde kòkó lọ́lẹ̀ kábàrà ẹ̀yọ̀kan náà ni so nígbà tí ó bá dìde láti rùkú náà ni ó ṣe allahu akbar ó lè aláti sujúd ni ó ṣe Allahu Akbar ìdìde rẹ̀ tó jókòó díẹ̀ yóò dìde ni kì í ṣe pé ó dìgbà tó bá ṣe kábàrà mi tó bá tiẹ̀ e wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó dìde láti kábàrà aláti sujúd ló jókòó tó wá ṣe kábàrà àti dìde náà gbogbo ẹ̀ kò sí ti ó bàjẹ́ nú ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe méjì ni ó ṣe èyí pé kò sí e. kábàrà ẹyọ fún ìjókòó rẹ̀ istirah pẹ̀lú àti kábàrà èyí tí ó fi dìde dúró ẹyọ náà ni so nínú àwọn àdísì tọ́gbà nípa àwọn tẹ̀kbìrátì yẹn omi wà tó yẹ pé anẹ́bìsà sẹ́lẹ̀m a máa ṣe allahu akbar yóò gbọ́wọ́ sókè omi wà tó yẹ pé yóò ṣe allahu akbar pẹ̀lú gbígbọ́wọ́ sókè bákan náà ni títí lílọ rùkú allahu akbar yóò ṣe rùkú omi wà tó sì jẹ́ pé yóò ṣe pẹ̀lú lílọ sí òrùkú ni so méjèèjì náà ni ó wà nínú súnà ní sàásánà èyí tí èèyàn bá ṣe bẹ̀tù kò sí kábàrà míì fún ìjókòó àti èyí tá a fi dìde ẹyọ kan náà ni wọ́n láwàá rẹ̀ wípé sọ́nà. ẹ bẹ́ẹ̀ ni ká gbàdúrà bẹ́ẹ̀ náà. àkọ́kọ́ ni pé anẹ́bísà asálàm kò ní kásẹ̀ lẹ́tì àyè kan nínú òun láti fi ṣe sùjádà láti fi ṣe àdúrà náà gbogbo ìgbà tí a bá wà sùjádà kásàdúrà sísẹ̀ lẹ́tì ààyè kan nígbẹ̀yìn ó ní ìbéèrè ó ti wá ń bo láti rí so understand ó ní pé gbogbo ìgbà tí a bá wà ní sùjádà kásàdúrà so káwá sẹ̀lẹ́tì ọ̀wọ́ ẹyọ kan last one èyí ò ní gbígbà tí wọ́n pé èèyàn tún ṣe títí ẹ̀ òun náà dá tiẹ̀ ṣe ni so kò sí ẹ̀rí láti ẹ pé the last one la máa fi àdúrà sí pàápàá jùlọ ẹni tí ń kírun lónìí nìkan ó yàtọ̀ sí ẹni tí ń kírun fún yàn táwọn èèyàn ń tẹ̀lé ẹni tí ń kírun táwọn èèyàn ń tẹ̀lé àwọn tí ń tẹ̀lé ni ó wò kírun kì í sara rẹ̀ so understand so tí ó bá fẹ́ ṣe àdúrà nínú yẹn kó wá àdúà kékeré tí ò ní gùn tí ó ṣe àdúà tó tó tóbi jù tó sì kéré jù ó ní rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó ti kó gbogbo oore pátá jọ ó ti kó sínú ẹ̀ so kó dìde kò sáburú nú ẹ̀ pàápàá jùlọ kò ní ní àwọn èèyàn lára lópin ìgbà tó yẹ pé tasbihat yẹn mẹ́ta náà ló ṣe so tasbihat yẹn kò sì ṣe ọ̀ràn yẹn ní ká ṣe mẹ́ta a lè ṣe méjì a lè ṣe yọ̀kan bẹ̀tẹ̀ tó dáa jù náà ní mẹ́ta tó bá ṣe mẹ́ta yẹn pẹ̀lú rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar kò ní ní àwọn èèyàn lára àwọn míì náà táwọn náà bá fẹ́ ṣàdúrà àwọn náà láǹfààní àti ṣe bẹ̀tẹ̀ kó wá jẹ́ pé ọ̀wọ́ rákà gbẹ̀yìn ńlá lò láwà ṣàdúrà tó yẹ pé ẹlòmíì ọ̀run ti bẹ̀rẹ̀ sí ro kó tó di pé àáfàá dìde láti rò kù eléyìí ó ti wọnú ìwọ àwọn tí ń kírun fún so uh, imam àwọn tí ń kírun fún ní ó wò kísà rẹ̀ kódà gan kíka súrà tó gùn àwọn tí ń kírun fún ní ó wò torí pé anabisa salam ó bá mu'ad wí ipe èyí ṣe tó ka wàṣẹ́mṣe tó ka wàlẹ́yìn tó ka sẹ́bì mọ́ fi ara ní àwọn èèyàn so èyí ń fi hàn pé ẹni tí ń kírun fún yọmọ wo àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ni ìdí nìkan náà fi pàkíyèsí ẹ̀ pé àwọn tí ń bẹ lẹ́yìn àgbàlagbà wà nínú wọn ẹni tí ọ̀gbádùn wà nínú wọn ẹni ó ní bùkátà gan ń bẹ nínú wọn tọgbọ́n ọ fẹ́ kírun ni láti lọ tètè gbọ́ bùkátà rẹ̀ tó bá ti rò pé rice kò tí níyàwó nínú àwọn ọwọ́ <laughs> àríkọ̀ síwájú kó tó kí ìṣẹ́ ìtàn kó o ti gbomi rice kaná ó sì ti da rice sí náà ti wò pé àwọn àsìkò tó wò ó lò síwájú kó o tó dé rice ó ti jẹ́ náà <laughs> so ìgbà tí ìpadà délé tọ́wá ti tí ìmáàmù bá lọ ẹ̀rí pé ráìsì rẹ̀ ó ti jóná lé <laughs> so ẹlò èyí ni pé zawil hajjá hajjá tẹlomi tún jù lọ hajjá tẹlomi jù yàn lọ ẹlòmí yóò sàkírun ó sì léyàn lọ síbítù so ẹ dákun tí kì í bá ṣe pé ìbẹ̀rù ọlọ́run ọkàn rẹ̀ ti pín sí méjì lọ́tọ̀ kátún wá láǹka súrà tó kún á máa ṣe tẹ̀ngìm nínú irun ẹ rí i pé eléyìí òun náà jọ ẹni ẹni tó tó kúrò níbi irun lẹ́yìn Mu'adh ibn Jabal torí pé arákùnrin kan ló kúrò níbi irun lọ́wọ́ á dá tiẹ̀ lọ́wọ́ á sùn so àwọn wọ́n ti wọ́n lọ sóko nígbà wọ́n padà àwọn dé rọ̀ ní ti rẹ̀ wọ́n in tó gbé wọn dúró ń ta ni pé kó kírun òun sì kírun pẹ̀lú anabi sàlá sàlá ìgbà ni ó ṣẹ̀ṣẹ̀ wàá wá so automatically pé òun ní kírun iṣẹ́ àyàn ní àsìkò nígbà ọba wa dé yọ àgbé súrátù bákàrà sẹ́nu yọ máa kà so ẹ̀tọ́ wà lẹ́yìn rẹ̀ ọ̀rẹ́kọ̀ àìmí ah, ò ní lè dúró bí eléyìí ó ṣe sálámà kó nu lẹ́yìn rẹ̀ ọbọ̀ ságbẹ̀ ọkírun ti ọlọ wọ́n á bẹ̀rẹ̀ sí ibi pé mùnáfìkì ni <laughs> so láàrin òun ọ̀dà ọwá kúkú lọ fẹjọ́ sùn ìyànẹ́bí sàṣẹ́lẹ̀ pé ìwọ Mu'adh sí ọ fẹ́ jẹ́ onífìtínà ni so eléyìí fi hàn pé àwọn tí ó bá wà lẹ́yìn wa ni àwò Allahu a'lam ìwọ ọkọ rẹ̀ ok. Ah, well àkọ́kọ́ ni pé ah, àwọn nàwáfì bóyá àwọn kìyàmù lè lẹ́ ń bèrè lọ́rùn léè tí a ṣe rákà mẹ́rin láì jókòó láàrin ara wọn. Eh, ànẹ́bísà sẹ́lẹ̀ ní èrún náfìlà mẹ́tìnà mẹ́tìnà méjì méjì so òun ló dáa jù so méjì èèyàn sàlámà méjì èèyàn sàlámà òun ló dáa jù ní náfìlà pàápàá jùlọ náfìlà ọ̀sán torí pé òun nìkan ni arígbọ́ pé ànẹ́bísà sẹ́lẹ̀ máa ń ṣe lọ́sàn ọwọ́ bí tá a ti rí yàtọ̀ náà ní náfìlà òru èyí dẹ̀ ní ìdí tó fi yàtọ̀ ni pé wọ́n máa ń dúró pẹ́ so dídúró pẹ́ yẹn ó máa ń híìsì fún ẹni tí ń kírun nígbà míì kọ́ ẹ pé yọ́ ma kíráka yẹn láì jókòó débi pé yóò jókòó ní ìgbẹ̀yìn ó láǹfààní tí ó ṣe fún un ju pé ó kí méjì ó sálámà ó kí méjì ó sálámà tó yá pé mẹ́jọ lọ fẹ́ kí tẹ́lẹ̀ ó lè má lè kí mẹ́jọ mọ́ nígbò sálámà ẹlẹ́ẹ̀kẹrin ó ní ah ilé náà ti tó jẹ́ ṣe wítìrì kí n lọ sùn so ibi àǹfààní tó wà níbi ìrun òru nìyẹn so tó yá pé tí òru yẹn ni yóò kí mẹ́rin yẹn directly mẹ́rẹ̀ẹ̀rin tó wá pé mẹ́rin yẹn ló fẹ́ kí tí ó sọ di wítìrí yóò jókòó ní ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹrin kò ní ṣe sálámà yóò wá dìde yóò kí rákà ẹyọ kan yóò wá sálámà tó wá pé rákà mẹ́rin ló fẹ́ kí ó sì tó fẹ́ kí míì ṣẹ́fì míì tí mo bá lérò ní ṣẹ́fì tó jẹ́ bí méjì mẹ́rin mẹ́fà so ó tún fẹ́ kí míì tíwájú ó lè sálámà nílẹ̀ẹ̀kẹrin kó tún wá dìde láti ṣe omi wallahu alam ìwọ òbí àti ìwọ ọkọ àkọ́kọ́ ni pé méjèèjì ọ̀pápọ̀ oúnkálukú ló ní ìwọ ara wọn gẹ́gẹ́ bí ọkọ bí ìwọ ìwọ ìyàwó ẹ̀ tí ń bẹ lórí ẹ̀ tí ò lè pa ti òbí lára bẹ́ẹ̀ náà ni ti ọkọ ò lè fọwọ́rọ̀ pa ti òbí ìyàwó lára so lẹ́yìn ìgbà tí èèyàn bá ti fẹ́ obìnrin tó ti wà nílé ọkọ rẹ̀ òun náà ní ìwọ̀ ayíwọ̀ àwọn òbí ẹ̀ ń bẹ lórí ẹ̀ kí ni ìwọ̀ òun náà ṣé ìwọ̀ ni kọ́ lọ sí kó fi ilé ọkọ rẹ̀ lẹ́sọ lọ sí ilé àwọn òbí ni eléyìí ò sí nù wọ ìwọ̀ tó tóbi jù náà ni ká tọ́jú òbí wa òun ló tóbi jù ó sì lè wà ilé ọkọ rẹ̀ láti ó tọ́jú àwọn òbí ẹ̀ so kìí ṣe aburú ni fún ọkọ láti gba ìyàwó ẹ̀ láyè níláàrí láti máa lọ ṣe sílà pẹ̀lú àwọn ẹbí ẹ̀ gẹ́gẹ́ bí òun náà ṣe máa lọ ṣe sílà pẹ̀lú àwọn ẹbí títí ẹ̀ náà tó ẹ́ kò náà nílé tiẹ̀ lọ́tọ̀ so bẹ́ẹ̀ náà ni ìyàwó náà ní right àti lọ ṣe sílà pẹ̀lú ọkọ ẹ̀ ṣùgbọ́n kò sí ọ̀kan kò lè dí kan lọ́wọ́ ṣùgbọ́n èwo ló tóbi jù ala kulli hal títóbi jù ń bí gbogbo àtọkùnrin àtobìnrin ìwọ òbí ó tóbi jù ti ọkọ lọ ìwọ òbí ó tóbi jù ti ìyàwó lọ lọ́dọ̀ ọkọ ṣùgbọ́n ó ń kálukú la gbọ́dọ̀ fún ní ọwọ́ rẹ̀ for example nínú ìwọ ọkọ ìyàwó ọ̀gbọ́dọ̀ jáde àyẹ̀fi pẹ̀lú àṣẹ ọkọ ẹ̀ so níbi ìwọ òbí kọ́ ni kó ní kíyàwó jáde láìṣe ìyá pẹ̀lú àṣẹ ọkọ rẹ̀ kó sínú òbí so òbí tó bá nímọ̀ òun náà mọ̀ pé eléyìí ò sínú ráìtì tòun so àìjáde ọmọ pẹ̀lú àṣẹ ìyá kò mí ní pé ó lu òfin ìyá torí pé ìwọ̀ ìyá kò gbọ́dọ̀ tako àṣẹ ọlọ́run ọba gbogbo ìwọ ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ tako àṣẹ ọlọ́run ọba so tọ́lọ́run bá ní ṣe báyìí òbí ọ̀gbọ́dọ̀ ṣe má ṣe so that is why tó yẹ pé ẹni ọgbẹ̀sìn tí ẹni kó fi ẹ̀sìn ilẹ̀ lòun ó ṣẹ̀ṣẹ̀ jẹun òun ò ní òun ó fi ibi para òun títí òun ó fi kú kó lè máa sọ pé lágbájá ló pàyẹ́ àyàfi kó fi ẹ̀sìn Islam sílẹ̀ so ìjọ alákọ̀ọ́kọ́ ìjọ ẹlẹ́ẹ̀kejì ìjọ ẹlẹ́ẹ̀kẹta ìyá ọ̀jẹun ń bọ́ ọmọ rí pé ìyá ìmọ̀ sọ kìíní di òótọ́ wà lọ bá anabi sallallahu wa sallam pé tí mo ń bẹ lórí ẹ̀ ni sallallahu alayhi wa sallam pé afọ̀n bó tilẹ̀ bó ti gbàgbé ni pé arákùnrin ò gbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ tó ilé fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ kó múra níwájú ọlọ́run kí ìyá rẹ̀ kọ́ gbàlà so lọ́wọ́ padà lọ bá ìyá rẹ̀ pé màmá gbọ́ ò tó bá yẹ pé ẹ̀mí ọgọ́rùn-ún lọ bá ní tí ń bọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tí gbogbo ẹ̀ ó fi bọ́ tán ìní fẹ̀sì mi lẹ̀ tó bá jẹun ní ìsìn jẹun tó bá ní jẹun má jẹun ìyá bá jẹun <laughs> bó lẹ̀ jẹ́ pé rìwáyà míì wọ́n fi hàn pé ọ̀kan nínú àwọn ọmọ ìyẹ́ àwọn ni wọ́n mú ìyá ń tú láti tán fi oúnjẹ bọ̀yá lẹ́nu kó tó kó tó fi eh, eh, ìlérí tó ṣe é lẹ̀ ala kulli hal èèyàn ní tẹ̀lé àṣẹ òbí láti fi ṣẹ́ lọ́hùn so òfin ọlọ́run ni pé obìnrin kó jáde nílé ọkọ pẹ̀lú ìyọ̀dá ọkọ rẹ̀ so kìí ṣe ìwọ ìyá àbí bàbá láti pé kí ọmọ yẹn kó ọmọ yẹn ó kúrò nílé ọkọ rẹ̀ láìsí pẹ̀lú àṣẹ so wọn lè kọ́ takora wọn pẹ́ẹ́pẹ́ Allahu alam wa alaikum salam. ọwọ́ ní sọ́ọ̀bù يفعلن tálíkà ló ná ṣe tálíkà bí wà ló ná sẹ́rí zakayọ ọlọ́run ni agniya alghani ó lẹ́ni tó ní owó kan lọ́wọ́ tó pé owó yẹn ó tó certain amount tí certain amount yẹn sì wà bẹ́ẹ̀ tí ò dín tí ń lé àbótí ẹ̀ bẹ́ẹ̀ títí ọdún kan ṣé understand so eléyìí ni yóò yọ zàkánú owó tó wà lọ́wọ́ rẹ̀ yẹn so tí ó bá ń ṣòwò tó ní kápítà eh, lọ́wọ́ so kápítà yẹn ó ń jèrè nú ẹ̀ ìdínú tí ò fi jẹ kápítà torí pé ń rèrè jẹ so tó bá yẹ pé kò ní ni ó di dandan tí yọ fọ ọkàn kápítà yẹn so nígbàtí owó yẹn bá wá pọdún lọ́wọ́ ẹ̀ so that means owó yẹn pọdún lọ́wọ́ ẹ̀ torí pé kí ni torí pé kò ní ìdí ẹ̀ kò ní ìdí ẹ̀ ni tó yẹ pé tálíkà ni ó di dandan kó fọwọ́ bọ̀ so ní ìsìn eléyìí ti di ọlọ́rọ̀ yóò yọ zàkọ owó náà bet nígbàtí owó yẹn wọ ní sub for example tàbá ní 2 million for example tàbá ní 2 million, million ní ní sub ó ti wá ní 2 million yẹn ní January 2 million yẹn ó wá ń gbòòrò sí ó gbòòrò sí ó ń gbòòrò sí títí ọdún fi dé bá ọdún mi fi yípo nígbà ọdún mi wá yípo 10 million lówó náà zaka èwo ní ọ̀yọ́ zaka 10 million ní ọ̀yọ́ kìí ṣe zaka 2 million torí pé owó tó yípo bá lọ́wọ́ náà nù òun ló tó 10 million yẹn ṣe understand so but ẹni tó ń gba sálárì bó tẹ̀ jẹ́ pé 2 million nígbà lóṣù ṣùgbọ́n kóṣù míì tó dé bá ó ti ná one thousand one one one uh, million five five hundred thousand tálíkà ló ná ó lọ pé tálíkà àti ẹ̀ kò kò kìí sí orí wàhálà <laughs> so ẹni ọba lówó tó ṣẹ́kù lọ́wọ́ tí ò fọwọ́ kàn títí ọdún fi yípo bá oní ọ̀yọ́ zaka ẹlòmí owó kọ́ ló ní ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àwọn yẹn wọ́n ti rò pé àìyọ zaka wọn gẹ́gẹ́ bí bá ṣe wá ṣàlàyé ẹlòmíì ń ta mọ́tò for example ó ní mọ́tò bíi mẹ́rin títà every each mọ́tò tí ń tà kò sí ètí ọ̀wọ́ five million bẹ́ẹ̀ àfi àbí àbí àbí three million lọ́wọ́ rẹ̀ àwọn mọ́tò yẹn sì wà ńlẹ̀ títí ọdún kan fi yípo tí ó sì jẹ gbèsè kò wá ní mọ̀ pé mọ́tò tó wà ńlẹ̀ ń wo ìwọ ọlọ́mbẹ lórí rẹ̀ torí pé owó lòun náà ẹlòmí ilé lóní ẹlòmí ilẹ̀ lóní ilẹ̀ tó rà ní 2 million nígbà tó rà láti jọ náà ni ní sọ́ọ̀bù ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí kà nígbà tó kí ọdún tó dé ilẹ̀ yẹn ó ti wọ 20 million zaka 20 million ló ṣe torí pé a value ilẹ̀ yẹn nígbà náà but àwọn mélòó ló ń yọ zaka ilẹ̀ lónìí ẹlòmíì ní provision store gbogbo àwọn ọjà yẹn pátá ọ̀rà àti ìta ni ní tó rà mí sí so ní certain months store rẹ̀ yẹn value ẹ̀ ó ti tó 5 million ọdún fi yípo ó ti fẹ́ di 20 million yọ́ wà mọ̀ wò pé ọ̀wé ètò òun kó sí báńkì nìkan ni. Kani, zaka ń bẹ lórí ẹ gbogbo ọjà yan pátá ìwọ ọlọ́run bẹ lórí ẹ yọ value ẹni so àwọn nǹkan míì pọ̀ táwọn èèyàn tí wọ́n mọ̀ pé zaka ń bẹ nú ẹ̀ ẹlòmíì gold àti silver ló ní nílé kìí ṣe pé àti sọ̀sọ́ ó kàn wà nílé báhùn owó sì ni tá bá value ẹ̀ ó tọ́wọ́ zaka ó sì wà nílé ẹ̀ for 10 years ẹlòmíì òun kò fọwọ́ kàn kò sì mọ̀ pé ìwọ Ọlọ́run bẹ lórí ẹ̀ ìbá pé ń lò ní láti fi sọ̀sọ́ èyí ń yàtọ̀ àwọn afáà míì ni kò sí zaka lórí níta ń lò lọ́sàn àwọn míì ni ń bẹ débi pé àwọn kan ní ẹ̀sìn gúngùn gan fún rẹ̀ tó bá ilé pọ̀ débi pé avalu rẹ̀ tó wo zaka yọ yọ zaka rẹ̀ mélòó àwọn míì ń lo eh, eh, mọ́tò 30 million ẹgbẹ́ ẹ̀kọ́ ni àfà ẹ̀sìn gúngùn ẹ̀ tá a bá tẹ̀lé àwọn tí wọ́n ní yọ́ọ̀yọ̀ zàká ẹ̀sìn gúngùn so ẹni ó nílò mọ́tò náà yọ zàká nù ṣùgbọ́n gbogbo ẹ̀ láwà sọ̀rọ̀ lórí insha Allah just láti fi hàn pé àwọn nǹkan pọ̀ táwọn èèyàn ọmọ pé gan ó di dandan fún ọyàn zàká rẹ̀ tí wọ́n sì nílẹ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ bí àwọn àwọn assets àwọn míì wà movable àwọn míì wà unmovable tó sì wà tí ń dowó tí ń tún lékún wọn ò sì yọ zàkà ọlọ́nu ẹ̀ àfáà ti àsìkò last one now kí ni tẹ́ fẹ́ àwọn asset tí yẹn rà torí àti lékún ò là ń sọ̀rọ̀ bá ẹni ó ní estate estate yẹn yẹn owó ti 20, million àbẹ́ ẹ̀kọ́ ni ìsùn tún gba owó ní every month estate wà bẹ́ẹ̀ ìsùn tún gbowó lórí ẹ̀ ní every month so yọ wàá rò pé ọwọ́ èrè tó ń gbà lásán ni zakawọ̀ estate yẹn kí ni túmọ̀ rẹ̀ owó ni ibẹ̀ náà ní sì ní ti ń rú owó náà òun náà zaka ń bẹ lórí ẹ̀ wọn ò mọ̀ so ohun tí èèyàn bá ní tí ń lékún nípa pé èèyàn fi ń ṣòwò là ń wí bẹ̀tí tí èèyàn ní láti lò ó yàtọ̀ sí tí a ní láti tó ń lékún tá a fi ń ṣòwò Allahu alam assalamu alaikum ó àti àfà yìí náà ó ní ẹ̀lòmí tó jẹ́ pé kì í ṣe kó fẹ́ ṣòwò ó nílò ẹ̀ so ṣé ilé tí ó gbé náà ni gbogbo ẹ̀ lọ fẹ́ kọ́ gbogbo ẹ̀ sí so gbogbo ẹni tí ó bá ní ilẹ̀ tó fẹ́ kọ́lé ilẹ̀ kan náà láyẹn ṣùgbọ́n ẹni tó nílẹ̀ síbi tó nílẹ̀ síbi ó dowó mọ́lẹ̀ ni ó de owó ẹ̀ mọ́lẹ̀ ni láìsí ṣe wàhálà owó yòó lékún so irú tí wọ́n gan fúnra wọn zaka wọn ó tún ju ẹni tí ń ṣe wàhálà tó rẹ̀ lékún lọ lórí ilẹ̀ yẹn ó tún ní iṣẹ́ míì tí ń ṣe tí ilẹ̀ yẹn fi ń di owó so àtẹ̀ntọ́kẹ̀ pé ilẹ̀ yẹn kan wà bá náà ń sì di owó lójoojúmọ́ ṣe understand gẹ́gẹ́ bí ó fi jẹ́ pé ẹni ó lóko tójú rọ̀ sí tí ó harvest ó yàtọ̀ sí ẹni tí ó lóko tó ń fi owó ra omi ṣe understand tí ń fi owó ra omi tí ń fi ń wẹ̀ tó oko náà in tó yàtọ̀ sí ti eléyọ̀ ọ̀nà so zaka yẹn láti bẹ̀rẹ̀ rẹ̀ gan sef àwọn àfáà tó wípé ó ń kúlùkù wọn gẹ́gẹ́ bí wàhálà wọn ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe tó bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe tó inṣáàlá gbogbo ẹ̀ láwàá sí lẹ́yà yìí well <laughs> ẹni tí ó ní ilẹ̀ twenty million lẹ́sẹ̀ àbí ten million. sẹ́ẹ̀rì nígbà tó ra yẹn gangan kọ́ ni zaka wọnú ẹ̀ owó ẹ̀ ti pé nìsọ́ọ̀ so ní ìsìn ó dìgbà tí ọdún bá yípo bá kò wá lówó lọ láti fi yọ zaka tó bá ti tó bá ti value ilẹ̀ yẹn amount tílẹ̀ yẹn bá jẹ́ oní ọ̀yọ̀ zaka nú ẹ̀ so zaka tó bá yọ yẹn ó ti ma amount yẹn so ní ìsìn òní yọ wá ṣiṣẹ́ àti rí owó tí ó fi yọ zaka tí ó bá yẹ lè ṣiṣẹ́ àti rówó yọ zaka tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì Islam ní ti á ní ilẹ̀ rẹ̀ yí báyìí á yọ zaka yẹn so kò ní jẹ́lẹ̀ rẹ̀ mọ́ ayẹ́là kàtà káwá fún ọ ń torí ìwọ ọlọ́ọ̀ni kìíní náà kìí ṣe kìí ṣe nǹkan eré àwa nítorí pé Islam kọ́ ni à ń lò so ìdí inú tó fi jẹ́ pé àwọn èèyàn kan so that is it wallahu alam alaikum